wàhálà wà o àwọn agbébọn tó jí láńlọ́ọ̀dù méjì gbé ń béèrè fún ogún mílíọ̀nù náírà àwọn agbébọn tó jí láńlọ́ọ̀dù méjì gbé lágbègbè àsokoro nílùú àbújá tí í ṣe olú ìlú ilẹ̀ wa lọ́jọ́ àìkú sunday ọjọ́ kẹta oṣù kejìlá yìí ti ń béèrè fún ogún mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ aláròye gbọ́ pé ní nǹkan bíi aago mọ́kànlá alẹ́ ọjọ́ àìkú sunday ọ̀sẹ̀ yìí làwọn láńlọ́ọ̀dù náà ń gba atẹ́gùn níwájú ìta ilé wọn látàrí ooru tó mú lágbègbè ọ̀hún làwọn agbébọn náà bá rápálá wọ ilégbèé wọn lágbègbè asokoro nílùú àbújá tí wọ́n sì jí wọn gbé lọ ọ̀gá ẹgbẹ́ àwọn fijilantè lágbègbè àsokoro Mohammed Seidu fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn oníròyìn tó sì ní àwọn ti ń sa gbogbo agbára àwọn láti dóòlà àwọn méjèèjì àti pé iléeṣẹ́ ọlọ́pàá ti mọ̀ sí ìṣẹ̀lẹ̀ yìí táwọn sì ti kó àwọn ẹ̀ṣọ́ aláàbò lọ sí àwọn inú igbó tó wà lágbègbè náà ó ṣèlérí pé àwọn yóò dóòlà ẹ̀mí wọn láìpẹ́ ọ̀kan lára àwọn olùgbé agbègbè náà James sọ pé ní nǹkan bíi aago mọ́kànlá alẹ́ ọjọ́ àìkú níṣẹ̀lẹ̀ náà wáyé lásìkò tí ọ̀kan lára àwọn láńlọ́ọ̀dù méjì tí wọ́n jí gbé náà ń gba atẹ́gùn níta ilé rẹ̀ ní àwọn ajínigbé ọ̀hún na ìbọn sí i lórí tí wọ́n sì jí gbé lọ ní ti láńlọ́ọ̀dù kejì wọ́n ní mọ́tò rẹ̀ ló bàjẹ́ tó sì gun ọ̀kadà wá sílé ṣùgbọ́n bó ṣe fẹ́ dásẹ̀ wọnú ilé rẹ̀ báyìí ni wọ́n jí òun náà gbé lẹ́yìn wákàtí méjì tí wọ́n jí wọn gbé tán ni wọ́n ń béèrè fún mílíọ̀nù mẹ́wàá náírà lórí ẹnì kọ̀ọ̀kan wọn gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ Ibrahim Alágúnmu ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́